سويبة والتثبيت ذلك فيه قل شاء الله صلى الله عليه وسلم سويبة أفنى في أبو سلمان كنت انت أرطيجي في الترلبين حديث 2644 حدثنا عادم حدثنا شعبة أخبرنا حاكم عن عراق بن مالك عن عورة بن زبير عن عائشة رضي الله عنها قالت قال مواسيدة عائشة رضي الله عنها أصبعك استاذن علي أصله ولم أذن له موعن لي أراك ونجنقني فليها أصله أصله أو أصبع أكبر ولي واسيد أمي فلم أذن له mo wá ìgbà fún ìfúnlíọ̀ndà kọwọlé fàkàlà àtàtàbíná minni wa ana amika amiki ó ní sọ ma kọ̀ fún mi láti wọlé lọ́dọ̀ rẹ̀ ní pẹ̀lú ìjáàbì ni ọmọ pé ọ́nkù ló jẹ́ fún ọ ni ọ́nkù mọ́jọ́ mẹ́jẹ́ bí قال أدعتك أمة امرأة أخي لابن أخي وني أوما بي ìyàwó ọmọ ìyá mi ó fún ẹ lọ́yàn tó gbogbo pẹ̀lú ọwá mú ọyàn ọmọ ìyá mi ó mú ọyàn ọmọ ìyá mi فقال pèsè àtò àǹzáríkà rasulallah sallallahu alaihi wasallam wọ́n ìbá ìyá rọ̀sùlọ̀lá tí ń gaba ìṣẹ̀lẹ̀ lẹ́yìn náà sí ilé wá sọ ọmọ àyá rẹ̀ bí ọkù mi kala rọ̀sùlọ̀lá sallallahu alaihi wasallam sadaqa aflahu dúdúlọ́sọ sadaqa aflahu dúdúlọ́sọ ó di sadaqa aflahu izni lahu fún yíò dákọ̀ ṣeré agbá pé n tó sọ bíbí dẹ̀tọ́ ìmúyẹ náà sọ di ẹ̀tọ́ n tó tọ́ bíbí di bí ẹni pé ẹ̀gbọ́n tàbí kò sì lè fẹ́ra wọn bẹ́ẹ̀ náà ni àwọn tó wà múyàn bí kan náà wọ́n lè fẹ́ra wọn. حدثنا مسلم بن إبراهيم حدثنا حمام حدثنا قتادة عن جابر بن زيد عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم في ابن في ابنة العمزة صلى الله عليه وسلم وبروبوز كوفي أما عمزة سيدنا عمزة كوفي وماري ولكن لا تحل لي أنا بدي أقطتني حرام لكن في أما حمزة يورم من الرداء ما يورم من النسب إذن قال حمزة عجم ينبي كان انت بقى kẹ́kọ̀ọ́dà búrò tó jọ bí papọ̀ bá jẹ́ haramu wọ́n fẹ́ mọ ara wọn bẹ́ẹ̀ náà lẹ́jọ́ àjọ múra tí bá jọ mú yẹn bí kan náà haramu ní kẹ́ fẹ́ mọ ara yín ẹ̀kọ́ yìí ọ̀rọ̀ mú mi lọ ìrìdọ́ á ń tí ọyàn mú bá ṣe ní haramu ìrọ̀rọ̀ mú mi lọ lọ́sọ̀ máa ń tí wá tẹ́ ìbí ní papọ̀ bá ṣe ní haramu ọyàn mú هي ابنة أخي من الرضاعة أما بني يمكن فيه أما بني أما بني أما يا ميلاد مو يمكنني سيدنا حمزة أودي أنكو فانا السلام أنكو يه أنكو لو صو في فيه أما ردي حرام، torí أما أما تبدأ fẹ́ra wọn nọ̀bọ́rọ̀ mi أما تبدأ ọmọ tẹ̀gbẹ́dàbúrò wọ́n lè fẹ́ ẹgbẹ́ lè fẹ́ àbúrò àbúrò náà fẹ́ mọ̀ ẹ̀gbọ́n àmọ́tàbúrò lè fẹ́ra wọn ó di wà àmọ́ tó wá sọ di haram báyìí ni pé àti sẹ́ni na amza tó jẹun kwan sẹ́lẹ̀m àti àlíbi sẹ́lẹ̀m ọjọ́ mu yẹn bì kaná so ó di haram kan lè fẹ́ ọmọ rẹ̀ ó di wà lórí pé àbúrò lè fẹ́ ọmọ ẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí wà bí ọlọ́mọ tó àfọ̀rọ̀ yìí wà so point náà ni pé yóò rọ mílẹ̀ lè rẹ̀dọ́ mà yóò rọ mílẹ̀ lẹ́sẹ̀ ntí bíbí haram ìmúyàn náà sọ haram ìwà amúyà yẹn òun náà ni ìmúyà ṣe bí pé ó fi jẹun ni ó fi gẹ́gẹ́ pé kára imam Bukhari rahimahullah àti 2646 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن عبد الله بن أبي بكر عن عبد الرحمن أن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أخبرها بعد عبد الرحمن وإن تجد داجو مما وسيدة عائشة تجد أواد السلام فهو نروي يعني أمرة أم عبد الرحمن أن عائشة رضي الله عنها أخبرتها أفو نروي أن رسول الله صلى الله عليه وسلم كان عندها هل يقول لي وأنها سمعت الصوت رجل يستعبن وأقبل سيقونك أقبل السلام عليكم وأرى عرجات ولي في بيت أفسع لأنه يرى في السيدة عائشة أفسع نقول لي ما تلعوني أقبل انتظام يرى السيدة عايشة أفسع قالت عائشة قلت يا رسول الله أراء فلانا مو يقول لك بداني سلامي سيدة عايشة صفون àníbi sọ́nà pé lábọ́já ní sálámà sí Aisha yẹn lè amí afsatun bí nílẹ̀ rọ̀dá ọjẹ́ ọ́nkù afsa láti pé níbi ọjà mọ́mọ́ yàrin fọ̀kálẹ̀ Aisha ya rasul hada rajul yastadu fi baytik ìbòjì ọlọ́ọ̀bá arákùnrin kan ní sálámà nílé àwọn ìyàwó rẹ̀ yẹn قال أراء فلانا النبي الله لك ملك لا بجاني لعمي رسول أفسط من الرداء تجبي أنكف وأفسط بمنيا قد عائشة لو كان فلانا حيا لعمها من الرداء تقول بلا ولا عيني أون يبادي أنكوره منيا دخل علي يا يا ولك يا ولدي ما بعمل قال رسول الله نعم إن رداءة تحرم ما يحرم من الولادة ذلك ولاية ولادة بيبي تبا سليو بيناني مجانا سني ايو awa Yorùbá Yorùbá kàyẹn kún kankan nípa pé àwọn obìnrin wọ́n lọ sóde ọmọ kan máa ké wọ́n á gbé ọmọ ẹ̀ wọ́n kákùn kankan kákùn kankan bẹ́ẹ̀ ọmọ tí wọ́n fọ́lọ́yàn yẹn ó ti dèwọ̀ kí ọmọ rẹ̀ tí wọ́n bí kó wá fẹ́ ọmọ rẹ̀ pé kó fẹ́ ọmọ yẹn ọmọ tí wọ́n bí tó ti fọ́lọ́yàn ìwọ̀ ni àmọ́ àti ẹ̀ka kúnlé pé láti ẹ̀ yóò yẹ àánú àwọn issues wọ́n dáàmà tí kà into consideration kọ́lọ̀ wà kó sàrọ̀ ọmọ síbẹ̀ ọmọ síbẹ̀ mẹ́ta táwọn obìnrin bá lọ sóde táwọn obìnrin bá lọ sóde tí ọmọ kan máa ń kí yá gángan gbé kọ̀ fọ́lọ́yàn ọmọ síbẹ̀ ìwọ bí o ní àwọn ìyàwó ẹ̀rọ yóò fẹ́lẹ̀ ẹ̀rẹ́dẹ́ sí ìmẹ̀kùn máa sí bẹ̀ tí ó ti rí àwùbá tó náà tó pé eh, àwọn tí ọ̀bá tó àmì kíyàn ojú lọ́wọ́ kẹyàn sí èyí láti káyé bùnú rí ma láti àwọn oníyàwó méjì ní oníyàwó kan kòkòrò láti ní ọmọ tó gbé bọ́m̀bù tí mo ń ju ń náà نعم جمع ولاية علي السيس تو تعبان سيس أوران ستسابن قال إمام بخاري رحمه الله إمام بخاري عدتنا محمد بن كثير أخبرنا سفيان عن أشعف ابن أبي شعناع عن أبيه عن مسروق أن عائشة رضي الله عنها قالت وبما وسيد عائشة بايك دخل عليها النبي صلى الله عليه وسلم وعندي رجل جشاله السلام ولو أباني عليه بقوني قال يا عيسى من هذا لم تعلي ليه سوال قلت أخي من الرضاعة أنه ما يأمي هذا من يرين هذا من يرين كان قال يا عيسى انظرنا من إخوانكم إما ما وتجمع يا عيلة جميع إنما رداعة للمجاعة إليه سفون ولو سنسي إنما رداعة إنما رداعة من المجاعة إنت عنكم يفقي لنا وناني إنتك أمو يعني لك بايبي يعني ibi ń pa ọwọ́ amúnyẹ̀ láti yóò dápé kò fi ní ebi òfin ní pamá ọmọ yẹn gẹ́gẹ́ bí kí ni oúnjẹ igbọ́ ọkà múyẹ̀ ìyàwó rẹ̀ wá ní ọjọ́ àdí aráàmù ọ̀rẹ́ra ọ̀ wọ́n náà pé ọmọ ìyàwó tó mú kí ṣe lórí ayébẹ̀ ẹ̀kọ́ ni bùzẹ́rì bùzẹ́rì ọ̀dábí ló ojú ń bínú nù èdè ẹ̀kọ́ dá sí mo pè ọ́ sí hùn èdè ẹ̀kọ́ dá sí bá dá sí sọ̀pọ̀ eléyìí wọ́n láìpọ̀ dá sí mi ó ti bínú nù wà ẹ̀yà bá ń bẹ̀ kọ́mọ̀ bínú wà alùpùpù sẹ́lá àmdùlá. irú iṣẹ́ sẹ́lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ pé tó máa ń lọ sóde tó yẹ pé àgbàlagbà á ní pé pé omi ò ní jáde lọ mú yẹn. kí ni ìṣẹ̀lẹ̀ kan náà wọ́n pé ìnàrọ̀ dá àtá nínú ìmọ̀já à tọmọ yẹn bá mú ṣòwò ebi tí ń pa ìtọ́pá àgbàlagbà ní pé omi kan jáde lọ wọ́n pé kọ̀kọ̀ ọ̀tọ̀ wọ́n kàn fi tọmọ yẹn jẹ kó ó di ẹni ìsìn سوفوجا كان يقول إن رد إن رداعة من المجاعة ولا حجة وجد لا لا كان يقول إن كان تقول يا منيا أنت تمنيا فوي بيني تمسو تمك كبيون جاني ودي وان ولا كذا كلامي بيني تقول مفون جاني راس يقول عرض كان ودي نعم الشهادة القاذف والسارق والزاجد inú ṣẹ̀ríà islam alkavid ẹni tó bá kúrò ọdún ìdámáyà tó wọ́pàá rẹ̀ pé òkúrọ́ ni àbí sáàrì abúlé àwùzáni abúzìnà tí má jẹ́rì sí nǹkan jẹ́rì wọn wọlé ọlọ́mọdé ara ìdá kásọ̀ ìjì ní ìsìn kọ́ ẹ pé gbẹgbẹgbẹ àjẹ́rì sí àwọn méjì wọn tọ́lọ́ tí wọ́n jẹ́rìí sí ṣẹ̀rí ọgbà ìdí wọn wọlé ṣẹ̀rí ọgbà ẹ̀rí wọn wọlé ó dí wà lórí àwọn àdọ́kìnrin náà tí wọ́n jẹ́rìí sí ìyàwó pọ̀ ẹgbẹ́ ìyàwó tẹ̀kà sódọ́gbé yẹ̀mí jù bá ń bẹ́ẹ̀ pọ̀ ni àpérò ó sì náà ni ó lè yọ̀rọ̀ ọlọ́wọ́ bá gan subhanahu wa ta'ala ni sọ́tún nóòrùn aya kẹrin sí ara karùn ọlọ́run ní fara tẹ́gbàlú láwọn ṣáàdẹ́ta abada ẹ má bẹ̀rẹ̀ wọn wọlé láíláí àwọn wọ̀nyí ọláyíká umaru fasikon àwọn àwọn ẹni àwọn pòkí àwọn agbọ́mọ́gbà àmọ́lọ́wọ́ fi kírọ́sì pé ilẹ̀ lẹ́rí na tààbù àwọn túbá túbá túbá túbá ó sì zinari àbó mú ọjà lè rí àbó kúrọ̀ jẹ́mọ́ تتوبا عليها لأن إليه كسبر به وجلد عمر أبا بكرة وشبلة ابن معبد ونافع بقذف مغيرة ثم استعتابهم عمر بن الخطاب أدي السبع فوانا قل لنقلني أبا بكرة أتي شبلة أما معبد أتي نافع لكم وقروز لما أنك مغيرة لينا أبهتت بعم وليه وقال من تاب قبلت شهادته شهادته قلت لأن دبا يسوبة أبا شهادة رفولي ولا غير مغيرة الزناني أن لا تكري واري ولاني كاري ودين واس ولا دبا وعوه كاذف نوا ونبا يريوا ولن شريع إسلام وعجازه عبد الله ابن عصبة وعمر ابن عبد المعزيز وعمر بن عبد العزيز وسعيد بن جبير وطاووس ومجاهد وشعبي وإكرمة وزهري وزهري وما فعلنا يفعل من قتل يوم بن الخطاب سي ومحارة بن الدثار وشريه والمعاوية من القرى وقال أبو زناد أمر عندنا بالمدينة إذا رجع كاذب عن قوله استغفر ربه فقبلته tí a lọ́dọ̀ pé wọ́n amúrò lọ́dọ̀ tí wáyé Madina o tí ẹ bá ti kásìkò tó bá ti káyì ìrọmọpá tó bá wí jọ òní ìrajà akáàdì tó bá wí jọ mi ló sì yìn wọ́sítẹ́kọ̀rọ̀ bá tó tọrọ fún ìlú ọlọ́ba kàbílì tó ṣe àdájọ́ àgbà ẹ̀rí ẹ̀wọ̀lé ọ̀kàlà ṣáàbí wọ̀kàtàlá إذا كذب نفسه جلده وقبل وقبلت وقبلت شهادته tí ẹ bá sọ pé káàyè rọ́bọ̀pá wọ́n sọ pé ọ̀rọ̀ báyìí báyìí rọ́bọ̀pá wọ́n ó fi ẹgbà fún ẹgbà tó yẹ kó fi wọ́n ó sì gbà fún àmì láti gbà yẹn nígbà tó kó sọ jẹ́wọ́ yẹn wọ́n gba èrè rẹ̀ wọlé وكان شعبي وكان نواري نجد عبد ثم اعتقه جالت شعرته تي أباريو تبافو يرو lẹ́yìn náà bá yọ kúrò pẹ̀lú òun náà ìgbàrí rẹ̀ wágbèrè ẹ̀wọ̀lé ìsàfisọ́dé bàhàdúródẹ̀n fẹ̀tẹ̀kọ̀dọ̀yá ó ìdá ẹni bá fi àgbàjàjẹ́ tá hajji fún tí wọ́n sì dájọ́ lórí rẹ̀ ẹ̀rí rẹ̀ wọlé náà وإن تاب كل بواتوبا ثم قال لا يجوز نقال غير شهادتين ماذا قل في لا قانية لا رجلي فإن تزوج بشهادة محدودين تقول أنا تقول تجبع فوري يقول لي وجه جاز أسفدي وإن تزوج بشهادة عبد عبدين لم يجوز وجاز شهادة محدودين وعبد àmọ́dá pé àwọn ẹrú méjì wọ́n ti ẹ̀rí eléyà nígbà wọlé wọ̀rọ̀ àmàtú bẹ́ẹ̀ ni ẹrúbìnrin ìlú yẹ tẹ̀lé ìlàdà ramadan tí wọ́n lóun rí oṣù ramadan ẹ̀rí rẹ̀ nígbà wọlé ọ̀kẹ́ ìfẹ́ tó àrífù tọ̀wọ̀bátà òbó làfẹ́ máa tútúbà túbátúbà ọ̀nà fara nabi sallam وعضوك أن يكون في كماله ونهى النبي صلى الله عليه وسلم عن كلام العقاب بن مالك وصحبيه وصاحبيه حتى مدى خمسين ليلة كما قال النبي صلى الله عليه وسلم قفوا أو ينادبا كعب مالك سورو أتوا ورير ميدي هلالة المرار for 50 days والله تعالى أعلم قال إمام بخاري رحمه الله إمام بخاري رحمه الله 2600 48 حدثنا إسماعيل قال حدثني ابن وهب عن يونس قال ليس حدثني يونس عن ابن شعاب أخبرني عروة ابن زبير أن امرأة سركت في غزوة فتح في عرب كجالي من بعد ولا سجن أمر الفتح فأتي بها النبي رسول الله صلى الله عليه وسلم وأمر بها النبي صلى الله عليه وسلم ثم أمر فقطعت يدها وقالت يقول لي فقالت عائشة وحسن الثوبة أبا ثوبات تبعد عدا تزوجت أبدا فيه أولا لكم وكانت تأتي بعد ذلك فرفع يدها إلى الرسول صلى الله عليه وسلم ìdí máa wá lábá mi sọ́lá nínú agbébù kátàrẹ̀ bá níbi sallallahu alaihi wasallam ọlọ́mọsá àforíjì wa bẹ́ẹ̀ni ẹgbà ẹ̀ hádìlì yìí tí bá láàrin pẹ̀lú ọlọ́run bá nìyàn 2649 حدثنا يحيى ابن بكير حدثنا ليث عن أقيل عن ابن شهاب عن عبيد الله ابن عبد الله عن زيد بن خالد رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه أمر في من زنى ولم يحسن بجلد مئة وتقريب مئان وبعد ما و... زيد بن خالد oníṣẹ́ wọn pé amara fi mẹ́rin zana ẹni tí bá ti zina àmì ìpàtí láti ẹ̀pẹ́ kí wọ́n fi sílẹ̀ gbà lọ́gbọ́gbọ́ magani olam yóò sì tí òkúra ń jánu ìjọ́lì ní àkó fún ní ẹgbà ọgọ́rùn lẹ́yìn ọ̀tẹ̀ gẹ́rẹ́bẹ̀rẹ̀ وعليكم السلام ورحمة الله وبركاته Gbogbo ẹgbẹ́ ọjọ́ ìjọba ìlú ìlú

ní Nàìjíríà èdè òfin Nàìjíríà ti tẹ́sí ṣe sọ́kọ̀ bá ti gbà sí àwọn bàtí kíkẹ́ bá ti rètẹ̀ tóbìnrin bá ti gbà sọ́kọ̀ bá ti gbà kò sí haramu ni tí wá gbé ọlé ẹjọ́ gan wọ́n sígbà fún ọ̀gá ní pé kí ló gbé wá sílé ẹjọ́ yìí ó di ìwà kìí ìyàwó rẹ̀ kìí àbúrò rẹ̀ kìí ẹ̀gbọ́n rẹ̀ kí lọ́kàn pẹ̀lú ẹ̀ ẹjọ́ gba ṣọ́ọ̀bù papọ̀ ni ìrẹ́lẹ̀ kọ̀ọ̀sọ̀ sínú òfin àmọ́kùnrin àti ọkùnrin àti ní gangan bá ara ọ̀sẹ̀jù náà lẹ́yìn fún Nàìjíríà ní Nàìjíríà contest ó di yẹ àfá àkùbírò kí ló ń yẹ èyí tó wọ́n náà ní pé tẹ́yìn bá mọ̀ pé lókìtúbà ó jẹ́ ọkọ̀ mẹ́rin sí mú ìdí ìsọ nísìnyí gbogbo ojú máa táwọn ọkùnrin máa wọlé àwọn ọkùnrin wọn jáde wọn wọlé wọn jáde máa ó di ó dẹ̀ fúra jíjànú ó bẹ̀rẹ̀ sísè dáadáa ó tún bá tán ìjọ hàn táwọn aláàbí sẹ́sì tí a bá gbàgbé láti kà sẹ́yìn ó mọ̀ bùnà kàtọ́ ọ̀bẹ̀rẹ̀ ó láyé àníbi sẹ́lẹ̀m wáhà yìí ni wọ́n máa fi tẹ̀sẹ̀ ìdájọ́ fáwọn èèyàn àmọ́ láyé ti wá yìí tó bá hàn sáwà láti ìdájọ́ àṣírí ń kálukú ọ wà lọ́wọ́ ọlọ́wọ́ bá mi ó di èyí tó bá hàn sáwà láti ìdájọ́ Wallahu ta'ala ó lè túbá kan káwà kọ́ hàn sí ọkọ̀ ìṣúwá kọ́ ìpín sí ìsìn yọ sí àwọn sisters kan gbébì kan wọ́n tó bí ọmọ mẹ́rin àwọn bá bẹ́ àmárùn àwọn mẹ́ta bí àmẹ́rin nù wọ́n máa ṣe gbàjẹ́ táwọn ìmọ̀ ọ̀kan nù wọn ẹlẹ́hà ní wọ́n pè àsóhun gan ní ìbàjẹ́ rẹ̀ pọ̀ tàbí ní ìkọlọ̀ aláàkọ́ ó wà so clever níbi ìṣètà níyà àti ìṣe kò bá yorùbá ṣe bàjẹ́ káwọn yorùbá ẹni wọ́n máa fò fún pẹ́pẹ́pẹ́ àmọ́lẹ́gbẹ́ wà ní kàwé ẹlẹ́ẹ̀kejì táwọn yòókù bá ti sùn sábí aago mẹ́wàá alẹ́ méjìlá gba ẹ̀kọ́ náà sí ẹ̀kọ́ ìgbàlẹ́ sí bàjẹ́ rẹ̀ hánú ń pè ní ẹlẹ́hà lágbájá ẹlẹ́hà lágbájá ẹlẹ́hà tí wọn àwọn èèyàn trọ́ọ̀sì ẹ̀ gan-an ah, gbé ọ̀rẹ́dẹ̀ nígbà tí wọ́n wá tún náà tẹ̀lé kò rí yorùbá lọ pé wálé kò rí yorùbá àtẹ̀tẹ̀ làwọn sábà tọ́ lọ́pọ̀ làfẹ́ ìmọ̀bọ̀rọ̀ mi yẹn so ìtọ́ hàn sọ́mọ ènìyàn ó kéré nítorí pamọ́ sí wa lọ́pọ̀ àmọ́ ìtọ́ hàn sí wa ní ìṣẹ̀lẹ̀ àwọn láti ṣe ìdájọ́ ó di ọ̀rọ̀ tí mo sọ practical tó ṣẹlẹ̀ jù ó di mọ̀mọ̀ tí mo mọ̀ ń parẹ́ ní ó di mọ́dá akọ́pọ̀ jù lọ́wọ́ ẹ̀fẹ̀ ní àfi mọ́ báwọn ó di ibùdó ìmọ̀ ń bọ̀rọ̀ kó wọ́n gbọ́dọ̀ nínú ìbínú. kọ́ gbàlérò ní ọ̀rọ̀ àgbéyàwó àgbéyàwó. ọ̀rọ̀ àìsàn. ẹgbẹ́ yẹn ti pé oníwà àbàjẹ́ yìí hmm. ní ohun òṣìgbè lọ sáré tó sì tó wáyà àmọ̀ bóyá ó ti tó àdúgbò tù wá ìrìnàjò ẹgbẹ́ àwọn ti sọ táwọn arúgbó lọ́kàn tó ní orí ìsinmi john asubala sọ ìtọ́ hàn tá a ti mọ̀ tí a mọ̀ pé ń ṣe ìbàjẹ́ yẹn lóòótọ́ ìtọ́ hàn tí wà làwà sọ sọ dáàmà ìtọ́ hàn tí wà náà láti ṣe ìdájọ́ ní tí ó pamọ́ sí wà á sílẹ̀ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ó ti nà wà á lè kún sẹ́lám tó. àwọn èèyàn mẹ́ta tó bá rí ẹbí ṣe dìná. tí wọ́n sì rí ọmọ ogun nínú ogun tó dá wọn lójú báyìí. tí hmm. wọ́n lẹ́lẹ̀ tẹ̀lé ní ọgbọ́n ọ̀dọ́. àwọn ọba wọn sì bá fún wọn yìí káàlìfù ni ẹnu ọgbọ́n òfin jẹ́sẹ̀ wọ́n lọ́nà pé bídí wọ́n lè purọ́ bídí wọ́n lè purọ́ wọ́n lè bú nǹkan kí nǹkan kan ọ̀gá súnmọ́ra wọn àbí òye tí wọ́n lè sí gbọ́ ẹni láyé ìdàwọ̀ ayé àwọn tí wọ́n máa ń pa ẹ̀rẹ̀ wọ́n lè mú ọkùnrin lọ́kùnrin lọ́kùnrin tí wọ́n pàpọ̀ kọ́ńdọ̀ gbà tàbí àlùpàpọ̀ ó di eyín. tó ẹlẹ́kejì ni pé wọ́n yẹ pé àwọn mẹ́rin wọ́n tó jáde hmm. wọ́n ní àbí láàrin wọn pé á ah, jẹ́ ìpè yìí tí wọ́n á lọ báyọ̀ wọ́n déwájú àǹkà ni ẹnìkan bá ṣàbòsí nínú wọn. ó kó bá wọn yòókù ó kó bá wọn yòókù nígbà pàtó ìdíjẹ́ rẹ̀ sí àwọn yòókù ọ̀jẹ̀gbà ni wọ́n jẹ̀gbà eighty eighty lójú wà lọ́rọ̀ ọlọ́ọ̀bá àmẹ́sẹ̀ tó ṣe ẹ̀ pọ̀ aláàkọ́ orí ẹ̀rẹ́ tí wọ́n láti bẹ̀rẹ̀ lọ pọ̀ ní wọ́n ọmọ gbà fún wọn ṣe bóyá ọ̀nà júmọ́ àbí <laughs> àbáwọn èèyàn rẹ̀ bẹ̀ẹ́ ọwọ́ akúbáwọn ojúkún jẹgbà olóòfin náà èmi wà tó fi tẹ́ ẹ̀ nínú ìlú tó mọ̀ pé òun dá ojú wa tí mo máa tẹ́lẹ̀ ìlú tó wà tó fi tó ń tó tẹ́lẹ̀ ẹ̀ òun tó bá ìlú tó ń lé mi. kò ló ń pa ìlú yẹn tó tó tẹ́lẹ̀ kó ń jẹ́rìí ẹ̀jẹ̀ tó bá ní ọ̀nà jẹ́rìí sí nǹkan ọ̀rẹ́ pé ìṣòlú ẹ̀ ló fi jẹ́rìí bàbá ẹni wọ́n fẹ́ jẹ́rìí sí ìṣòlú ẹ̀ ló fi jẹ́rìí pé bẹ́ẹ̀ lèmi náà rí báyìí mo rí bẹ́ẹ̀ òde lọ́bàá tó bẹ́ẹ̀ yẹ̀yẹ̀ gbọ́dọ̀ máa lérí mo máa sọ fún wa nípa tínú fáwọn náà nígbà náà ló ti ṣẹlẹ̀ nípa tó fún wọn nìkan lóyún ó fún wọn bó bọ̀dá rẹ̀ bọ̀dá rẹ̀ wá ń lérí obìnrin náà fún lọ́lọ́yún bọ̀dá rẹ̀ wá ń lérí liri tó ń bá rí ń tọ̀ wọ́n fún rẹ̀ rí nǹkan kò fi káàtó ọlọ́ọ̀bá ni ó ń tọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ nìkan tó ń tọ̀ ń dà ní ìkáàtó yẹn bá dìde wá ní èmi yìí wọ́n tó ń ah, bọ̀dá ẹ̀sìn dáadáa ọ̀ <laughs> kò ní pè ní oúnjẹ ọmọ bọ̀dá ló pè ó di ìdúgbòlè rí yìí kí ẹ̀mọ̀ ma lérí ó di wọlá òtí àlàálẹ̀ wàhálẹ̀kùn sàlám ẹni tó ti dáre tó ti ti ẹlẹ́rìí fún ìyàwó ilé mi mi ò mọ bí ìṣe èyí wà ní ìṣe lórí ọ̀pọ̀lọpọ̀ olóòtú àná. àmì ó ṣàdúrà ó bèrè bèrè ó bèrè ṣàdúrà ní ẹ ṣàdúrà ní àmọ́ yorùbá ní ìfàsí bíi twenty thirty gbogbo náà ni wọ́n jalè rí àbí gbogbo náà ni wọ́n ti dìnnà rí àbí wọ́n jalè tí mo ti túbá ọmọ ìrìnàjò àlè wọ́n ti jalè rí wọ́n ti túbá ó ti yé wọlá òtí àlà àlè lọ́wọ́ ọlọ́run sí àwọn tó ń jẹ́rìí sí ilé ìjàlè sóyè ní ìbàdàn wọ́n lo sáì kan sáì nítorí àdísì kò burúkú èmi wọ́n ní ìdílé ìyàwó kúnmúyàn méjì wá sí jẹ́rìí wa ìdílé ẹ̀kọ́ kúnmúyàn méjì wá lọ́ọ́ jẹ́rìí ó tán gbogbo àwọn àwọn abẹ́ wọn tó gbé kájà rẹ̀ sí. ààbà ìdílé ìyàwó afá àdàdùn ìṣẹ́jẹ́ rẹ̀ sí afá àmúzá jẹ́rìí rẹ̀ ìdílé ọkọ̀ wọ́n ti sọ wọ́n ti ṣe síbẹ̀ náà sí àbí àbẹ́yìn òṣèlú ìjòkó ti ọba àmọ́ bọ̀tí tí sọ pé ṣé àwọn tí wọ́n tó wọ̀nyẹ bó wọ́n ti mọ̀ ti jẹ́ olódodo sí bó wọ́n ti ádìrì sí ó di ọmọ tí ní gbogbo yọ jẹ́rì sí ó di wallahu ta'ala alam wọ́n ní sọ̀rọ̀ ìbá ìmọ́kànlá tí ọlọ́run kó sàánù wa wọ́n alùkùnmù sẹ́lá àjẹ́gà Báwo ni wà bẹ́ẹ̀ ìgbé ìgbé àlùkò kan bọ̀ hmm, tó pé bùbí ìbá wà tí wọn síbi ara lọ tí ọba sí ní ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí wọ́n wà ní bá jẹ́ pé ibi tí kò sọ ọ tí ìwà ipò bá rìn káàkiri o lè má rí tú àtò wà lọ ní òtẹ́ẹ̀lì ó ti wọ́lá òtẹ́ ara rẹ̀ àwọn gbéra lórí amúyà ìdílọ́ ti tó tẹ́ rẹ̀ kọ́lá mọ́ tó sílẹ̀ ẹni òun lẹ́sẹ̀ nígbà tó wà ti lọ bí wa bá wọn jókòó bí nínú ti kọ́lọ̀ sàlùwà ntí àwa Nigerians ní ọgbẹ̀ òtẹ́ẹ̀lì ìdílé ọtí la fọkàkún lọ́fàá àwọn ìlúra lọ mọ́kàn ní ọjọ́ mọ́kànlá láti rí òtẹ́ẹ̀lì àti rí àbílá òtẹ́ẹ̀lì wọ́n ti kọ̀ òtẹ́ẹ̀lì sí lóòtọ́ ó ti pèlè ọlọ́ọ̀sí nígbà tó mọ̀ àkùnrin pé lodging place náà pè ní òtẹ́ẹ̀lì ó di é bó ṣe rí nìyẹn ọ̀là alúgbẹ́gbẹ́ kan búra jọ́ kan mọ́ ní ọbẹ̀ mi lọ́kọ́ fúlọ́gbọ̀kọ́ olèrí ọtí ìgùnkà àwọn ìwà tó ti rí òtẹ́ẹ̀lì ó ti gbà pé ní ìjọba rárá wà english ti ní nàìjíríà náà pé jẹ́ imam ó dé wà bó ṣe rí mi ọ̀la ọ̀tà ìgbàdàbó yẹ pòlútù tó rẹ̀ aláwọn hòtẹ́ẹ̀lì sí ìsọtí ń bẹ̀ aláwọn hòtẹ́ẹ̀lì sí ìsọtí ń bẹ̀ ẹ bá lọ sí ìbàdàn hòtẹ́ẹ̀lì tí aláàbí máa gbà fún wa ní ìsọtí ń bẹ̀ ó dé wà adé ní hòtẹ́ẹ̀lì kan ringo nínú hòtẹ́ẹ̀lì kan ni ojú ó bẹ̀ súnmọ́ káàsì méjì ṣùgbọ́n mi ta sí jìnnà náà ti di lọ́dún pèsè yẹn jìnnà náà tó pé yọ́tọ̀tọ̀ ni ó di é wọlá òtí ara rẹ̀ náà. kí àwọn òbí máa ń gbé eléyìn ọba mu eléyìn ọba mu ìjọba gbẹ́sọ̀ wá tẹ́sí fún wa láti tẹ́ḿbò míì nígbà tí ìfọ́lá ti bòmí kọ̀ ẹ̀ka sí ibi tó ní tọ́kì wọ́n ti wọ́n ti wá ti ní chance àti ṣe níbòmí ó di yé wa jáde ńlá lórí ni pé kò sí chance àwọn ẹgbẹ́ kọ́lá kò lórí fúlù èèyàn lè tapọ̀tà kérésì mẹ́ta kalotis lórí fúlù kí ẹ ṣe ìyàwó mi àbí ẹ̀kọ́ ni àbí reception ọmọ ìrànlọ́rẹ̀ tí a ti ní mọtí ń bẹ̀ wallahu ta'ala náà ìmú ọmọ ìyá lọ ọmọ ọmọ ìyá kan náà tó jẹ́ ọkùnrin àtọkùnrin náà ọmọ tó bí wọ́n lè bí mọ ọkùnrin lè bí mọ ọkùnrin wọ́n lè fẹ́ ra ọmọ náà wọ́n ti ọmọ ìmọ̀ yẹn a sì rí pé àwọn ènìyàn ọjọ́ ọmọ yẹn ti tẹ̀lé. ọ̀rọ̀ yóò ní ọmọ ìyá kan náà ẹ̀gbọ́ntàbúrò aliyu àti bala ọmọ ìyá ni wọ́n aliyu lè fi ọmọ bala bala aliyu bẹ́ẹ̀ ni múyàn aliyu àti bala jọ múyàn bí kan náà bala ò lè fi ọmọ aliyu bá bí aliyu sẹ́lá nǹkan lọ sí nàlọ́ ọmọ tó nàlọ́ àbúkí wọ́n fẹ́ fún àlejò ìṣẹ̀lẹ̀ kò ní fẹ́ẹ̀ sẹ́kọ̀ máa lébi lọ́wọ́ sẹ́mọ̀ sí nàmdà ní fáìn kò yẹ wọ́n ti bọ́ sí stage kìíní tó yẹ ó di yẹ nísì àlébi gẹ̀rọ bẹ́ kọ́ fẹ́ ọmọ akínní Hamza Hamza dẹ̀ ní òǹkọ́ láti sọ́jọ́ mi yàn mí kan náà ó di yẹ mo kú bí ọlọ́dọ̀ dàrú mẹ́rin lójú díẹ̀ ọlọ́wọ́ sànù wa. wa alaikum salaam mọ̀tòlá. reception ìtumọ̀ láì ní wòlímà. ìgbàlejò fún inú jẹjẹ fún inú gamu àwọn èyí táwọn èèyàn ń ṣe bí kéèkì tó máa jó àwọn arábàdà sọ́jọ́ ní pé ilẹ̀ yorùbá ń bá dé pé wọ́n ti ilẹ̀ ìlẹ̀mí ọmọ mi gbọ́n mi bá lọ rí wọ́n ní ìyáyàwó yóò àgbé ọkọ ọmọ rẹ̀ ìyáyàwó gbé ọmọ rẹ̀ Àgbàlagbà wọ́n wo lọ sí ó di so wọ́n ní ó sọ wá pàdájú ní ìlú ìdí ìrìlì so àti wọ́n ti ń lẹ́yìn náà ọmọ ọmọ sọ wà nù ó di àṣọ gbogbo lẹ́yìn ní ọba mu à ń gé kéèkì à ń gé kéèkì gbogbo rẹ̀ bídà àlè lẹ́yìn náà ṣe sí àwọn yahood man tashabbaha bi qawmin fahuwa minhum lẹ́yìn kọfí àwọn kan dára wọn ni ó di lọ reception ká túnṣe wá ní ká jẹun ká sọ̀rọ̀ ọ̀gbọ̀n fún ọkọ̀ fún advice ẹ̀lẹ́ kò sáàgbọ̀n bẹ̀ òdè so reception yẹn ó kọ ẹkọ́ nìkan bí n tó máa ń sí níbẹ̀ ìyá sọ̀rọ̀ pa ó dí ìwà ọ̀dọ̀ bra kan náà sí wáàdí dáadáa gan wọ́n fẹ́ àwọ̀ ìyàwó àwọn aráàlú ìyàwó ẹ̀ sájà rí pé ọgùn wọn ṣe reception lónà bá ti ju àwọn aráàlú ìyàwó wa ṣe sọ bí wàá jẹ́ ìpamọ́ ta kí ni bí alẹ́ alẹ́ kékeré kílé àwọn nígbà wọn ti bọ́ àzìmọ̀ always always kí ẹ gbìyànjú nígbà nígbà lówó kó mọ́ bà ní tàríkà bí àzìmọ̀